ó tún jẹ̀bi ọba lílà ó jẹ̀bi ó ní wà wàlẹ́ ra àìta anaka anta kódà tó bá yẹ pé wọ́n lọ jàre tó bá tiẹ̀ rí i pé ìwọ ni ìwọ ìwọ ni ìwọ lọ jàre lórí ti bẹ́lẹ̀ bára ismail bára ìbára tó ń sún fún làárọ̀ bẹ́ẹ̀ náà ni láàrin lọ́kọ̀ọ́láyà ọkọ èyí ṣe ń tí obìnrin ọ sọ pé rárá àjọ náà tẹ́ni kí náà jọ náà tán oṣù náà sọlá ni ó wà náà rúkì wájà náà tukì iná rẹ nu àlìjẹ́nà rẹ ló fi jẹ́ pé àyíká fún yàn lọ́mọ just like that á tọpinpin lórí rẹ̀ ká tó fún un lọ́mọ irú èèyàn wo ni ṣó ní àmánà ṣó ní kúwà. ṣó lẹ́sìn ṣó níwà páyà ọlọ́run ọba o yọ ó wà lórí òdodo òun ló jàre yóò tún wá pé ń ọba lórí ọ̀rọ̀ yìí ná àwọn tí ń bá ṣe yí àwọn yé mú sùúrù pẹ̀lú wọn kí ló Islam ó gbé ètò olórí gbọ́dọ̀ wà nínú gbogbo nǹkan nínú ilé agbọ́dọ̀ lóló lórí tó bá ti di pé obìnrin ń gba tíárìn obìnrin yẹn sóbìnrin mùsùlùmí dáadáa lọ fi sọ yìí pé ẹni ìjọ tí ó bá jẹ́ yìí pé ètò olórí jẹ́ olórí wọn wọ́n gbé lóbìnrin lọ wọn ò ní gèrè torí afọ́jú kò lè fa kò lè mú ní ìmọ̀lá afọ́jú àgbé ìwọ wípé kó darí ètò ara rẹ̀ gan lé lọ́wọ́ kásẹ̀ tó mọ̀ sọ pé kó wá darí ètò ẹlòmí ẹni tá a mójútó gan sámú òun lóbìnrin gan fúnra rẹ̀ á mójútó ni ọ̀gọ̀rọ̀ ní kà kọ́ mọ̀ múra ní múra tó jẹ́ yí pé ibì kan lára rẹ̀ ọ̀ jẹ́ sábà bí orí ibú fẹ́lòmí torí ta ni torí ara rẹ̀ ni tó bá ti nà síta àwọn kan ń bẹ wọ́n bá wọ́n bá rà wọ́n rà ju bó ṣe fẹ́ lọ wọ́n ti sí ìrìn tó jẹ́ pé kò ní lè jẹ kò ní lè rìn yóò dìjàkudà láti sọ fún báyìí torí tó bá ti gbẹ kò ní ṣe so mọ́ àti so rẹ̀ ó lágbára ju pé kọ́ adọ́ra dé lọ ọlọ́run bá fi fètò sí gbogbo ẹ̀ báwọn nínú ilé ètò ìta ètò láwùjọ láàrin wa síra wa. àti rán wa létí ọ̀rọ̀ jùrẹ́jì ọ̀yàn náà fúlà ya rẹ̀ pè ọwọ́ ìrún ìyàwó ìrún ìyá bínú ta ní kírun fún Allah subhanahu wa ya ìyá ń pè náà fúlàní ìbá sálámà kọlọ̀ dáyà lóhùn ọ̀ṣáájú náfìlà ìyá bínú ní ọ̀rá kò bá ó dẹ̀ rí lóòótọ́ ọlọ́run kò yọ torí pé ń ṣe tiẹ̀ ṣùgbọ́n kọ́kọ́ fojú ó fojú wí nánà tọ́rọ̀ bá ti di wípé bàbá ń tu ìyá náà ń tu wọ́n ń bínú wọn lé kíni ọ̀rá lulẹ̀ ọ̀rá lulẹ̀ wọ́n fi máa pè yẹ àwọn aláṣà àpọ́nlé sọ ah, èmi ọmọ ìjíṣòro wọn mo tatán pẹ̀lú wọn àìtatán pẹ̀lú bí àìtatán pẹ̀lú ọkọ àìtatán pẹ̀lú olórí tó wà níjọba olórí ìjọba now. ìpọn dandan ìmọ̀ bọ̀wọ̀ fún àwọn olórí mùsùlùmí ní ti dáadáa á fọ àwọn olórí á fọ wẹ́wẹ́ tá a bá lólórí àwọn wò là ń pè lólórí nípìlẹ̀ àmọ́ àwọn kankan lólórí ju wípé àwọn táà tó jẹ́ pé a fi wọ́n sípò wípé àwọn ni wọ́n ń darí bá a ṣe ní wọná lọ́rùn. ayé náà wàá wẹ̀ wọ́n mójútó torí eléyìí wọ́n mójútó ah, gba wọn béèrè lọ́wọ́ Sayyidina Ali rọdàlá àná kí ló rí sí Abubakar ó ní ẹni tó jìṣẹ́ náà sí wípé kọ́ bá a tó ètò wa. àwa yọ́nú si kó bá a ètò ayé kó bá wa torí pé kí ni tí wọ́n wà ń nígbà wọn fi tóyí iṣẹ́ náà tọ́rẹ̀ tọ́rẹ̀ ẹ lọ sọ fún Abubakar wípé kó kí wọn rọdàlá nù. wọn ò rí sẹ́yìn ní Abubakar. wọ́n lọ pé Sayyidina Umar wọ́n ti ń kírun lọ́wọ́ lòjíṣẹ́ lásàásì náà ń rí wípé eléyìí èsè Abubakar Umar ẹlòmíì ọ̀nà jù kí ló sọ ó ní lá lá lá kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ abà wọ wọ rọṣúlù wal mu'minun illa ọkọ mọkà rọṣúlù àṣà rọṣúlù ọlọ́run ọba ọkọ̀ àwọn olùgbàgbọ́ òdodo kan ò ní jẹ́ àyàfi kọjá Abubakar ẹgbà wa sọ pé wọ́n tún un yẹn kí nígbà wọn kí tán sẹ̀dínà Abubakar òjíṣẹ́ náà tọ́lá àrọ̀ sẹ́lá wọ́n ti ní kọ́ máa kírun lọ rí ọwọ́ adé ara wa já. Ja. òjíṣẹ́ náà sílà ń wá wọ àwọn tí wọ́n pàtẹ́wọ́ ń pàtẹ́wọ́ nígbà tí sẹ́yìn náà Abubakar pé a olórí ti dé ó rọra ìsẹ́yìn kọgbà ọwọ́ á ṣe òjíṣẹ́ náà sílà àlọ́ sílẹ̀ mú a òjíṣẹ́ náà sọ̀rọ̀ àròsọ́là mú kírun òun wá ń gbé ó ń ṣe tẹ̀blígù rẹ̀ tí ìbá ṣe wípé ọ̀rẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àròsọ́là ń báyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àròsọ́là máa gbóhùn sókè ni ní gbogbo àwọn takbirat àti tasmiat sami Allahu liman hamida Allahumma rabbana wa lakal hamd Allahu akbar yóò máa ṣe ni tí gbogbo àwọn tí wọ́n tò lẹ́yìn ó fi máa gbọ́ ṣùgbọ́n gbà tọwọ́ rẹ̀ báyìí ló fi di wípé kí ni ọ̀dùkọ́sẹ̀ iná Abubakar rọ̀dọ̀lá ló fi gbé e sókè òjíṣẹ́ náà náà sọ́la ni ah kí ló ṣẹlẹ̀ ńgbà mo ni ọmọ kírun lọ tó o fi kọ́ntínú ah ó ní <laughs> èmi kí n sáájú bójì ṣe lásìlára sọ. Ah. nisẹyi naali ọdala anu ọsọ yìí pé ayọnu sí kí ẹni tí ọlọ́run ọba ní kó jíṣẹ́ náà sàásìlà ní kó darí ọ̀rọ̀ ẹ̀sìn wa ayọnu sí kó bá tolé ayé wa náà orítọ̀run tó yóò tó ta ayé náà ọdala anu nípìnlẹ̀ agbara pé àfún ọ nípò láti lè iqamati hududillah subhanahu wa ta'ala láti kó òfin ọlọ́run ọba róni láti má jẹ́ kí òfin ọlọ́run ọba kó kàn fọwọ́ yẹn dúró mú láti ṣọ́ ọgbà ọlọ́run ọba láti ṣọ́ àlá rẹ̀ torí tí àwọn èèyàn bá ti ń kọjá àlà ọlọ́run ọba wọ́n ń kọ lẹ́tà bínú sí ni tíbínú ọlọ́run ọba bá dẹ̀ ti sọ̀kalẹ̀ kì í mọ lórí àwọn tí wọ́n fà nìkan mọ́ àrò ló ń gun ọjà ọrùn àwọn ohun ní ọjà sí àwọn ẹlẹ́sẹ̀ méjì ló fi jẹ́ pé agbára ọlọ́run fún ẹni tó bá wà lágbá tó wà nípò agbára ni láti fi ṣọ́ ẹ̀sìn kẹ́sìn mọ́ bá a dàrú torí tẹ́sìn bá ti dàrú gbogbo ẹ̀ dàrú bẹ́sìn bá ti dàrú gbogbo ẹ̀ dàrú wabtaghi fima ataka Allah dara al-akhirah wala tansa nasibaka mina ad-dunya wahsin kama ahsana ولا تبغس العبد الفساد إن الله لا يحب المفسدين gbogbo ń tọ́lọ́ ọba fún ọ láti fi ṣọ́ ààlà ọlọ́run ọba ni láti fi ṣọ́ ìwọ rẹ̀ kì í ṣe pé láti fi ṣe bó bá ṣe wọ̀ tọ́ ọba ni ó ṣe bó ṣe wọ̀ fàṣádùn ọ̀fẹ́ ọ̀balẹ̀ jẹ́ òfin ọlọ́run ọba ni ó máa kọ́ gan bó ṣe ṣe tó o fi ní ṣìṣe òfin ọlọ́run ọba ni ọmọ ọkọ ní àsìkò tó yẹ kó o ṣe sí tí ó fi wúlò tó o bá ti pátì fa inna wa inna ilayhi raji'un o ti já fúri nù fúri àìmọ̀ ṣe tó fi wọná ọlọ́run yà wáyà bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ̀ wáyà gbogbo ẹ̀ ń dà bó ṣe dà ọ wá pín yẹlẹyẹlẹ àwọn kan ń jó lórí ayé àwọn kan ń jó lórí ẹ̀fẹ̀ kí ni pátọ́ yẹ ká kọ́ sí gbogbo ẹ̀ inshallah al-karim àáfò gbogbo ẹ̀ wẹ́wẹ́ náà. wàmí usul aqidati as-salafi as-salih ahli sunnati wal jama'a annahum yarawna wujuba ta'ati wulati wulati umur muslimin ma lam ya'muru bí màsíà náà nínú òpó àdìọ́kàn ojú ọ̀nà tí òjíṣẹ́ náà sílá àlàsílà ń fi kó àwọn ẹni síwájú tó jẹ́ pé òun la gbọ́dọ̀ dúró lé lórí tá a bá fẹ́ ṣiṣẹ́ òun ni wípé ó pọn dandan lé gbogbo mùsùlùmí lórí kí wọ́n bọ̀wọ̀ fún àwọn olórí mùsùlùmí lópin ìgbà tí wọn ò bá ti pàṣẹ pé kéèyàn yapa sí tọ́lọ́run. fàyìbà amọ̀rò bìnnà síyàtì fálá tàjóso tọ́ àtúhùn fi hàn. tọ́ba ti di wípé wọ́n wá pàṣẹ kéèyàn dẹ́ṣẹ̀ o kéèyàn yapa sí tọ́lọ́run ọba o. a fálá yẹ tọ́ àtúhùn fi hàn a gbọ́dọ̀ tẹ̀lé wọn lórí aburú tí wọ́n ń ṣe a ṣe àlàyé ẹni tó ní kí wọ́n kó síná ẹni ara àlè kó síná. وتبقى طاعتهم بالمعروف في غيرها عملا بقول الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول منكم فإن تنزعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وتبقى طاعته بالمعروف في غيرها إيمان تلي ولوري lórí ìyapa sí ìmọ̀ọ́mà tẹ̀lé wọn ìyapa sí wọn tó bá fi di wípé wọn ò ṣe tọlọ́hún tọlọ́hún náà là ń ṣe lára o wọ́n ń ṣe tọlọ́hún à ń tẹ̀lé wọn lórí tí wọ́n pa wá láṣẹ tó jẹ́ pé ọlọ́run ọba ló pa wá láṣẹ rẹ̀ àwọn ni wọ́n ṣe wọ́n sàlùmọ́ alámòjútó lórí rẹ̀ tá a là ń tẹ̀lé Allah subhanahu wa ta'ala walakin fi à ń tẹ̀lé tọ́lọ́wọ́n ọba ni lára wọn tọ́ba wa ti di wípé wọ́n pàṣẹ tọ́ yapa sí tọ́lọ́wọ́n ọba àwa yapa sí tiwọn tá a là tún tẹ̀lé wọn náà Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba náà la tún tẹ̀lé ẹ̀rí ọ̀rọ̀ tá a sọ yìí kìí ṣe tí a kàn gbé kalẹ̀ a kàn rọ̀ṣọ kìí ṣàròṣọ kìí ṣàṣọjẹ ó ní ìpìlẹ̀ ní nínú ọ̀rọ̀ ọba adéda subhanahu wa ta'ala nínú suratul nisa aya kọkàndínní ọgọ́ta tí Allah subhanahu wa ta'ala ń pè àkíyèsí wá sí wípé yọ́yọ́ lẹ́dí ìlànà ẹ̀yin olùgbàgbọ́ ati'u Allah ẹ bọ̀wọ̀ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala gbogbo òfin ọlọ́run ọba ẹ pamọ́ wa ati'u rasula ẹ bọ̀wọ̀ fún òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam torí nínú bíbọ̀wọ̀ fún bíbọ̀wọ̀ fọba adẹ́dà náà ni torí wípé láàyè ń tẹ́kù ánìlẹ̀ àwà kìí sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyu yuha gbogbo ń tẹ́ ẹ bá rí tọ́sọ̀ wò lórí ọ̀rọ̀ ẹ̀sìn o ọlọ́run ọba ló sọ kalẹ̀ fún un. Allah subhanahu wa ta'ala wa ti mọ níbẹ̀ nítorí èyí wo ma atakum rasul fa ntọ́ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam tó bá pa yín láṣẹ lórí rẹ̀ ẹ dì mọ́ ẹ gbà mú ẹ tẹ̀lé wa ma na'akum an'u fantahu ntọ́ bá ṣe léèwọ̀ fún yín ẹ sọ̀rọ̀ kì. Allah subhanahu wa ta'ala wọ́n wá rẹ̀ ma kana li mu'mini kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ bẹ́ẹ̀ fólùgbàgbọ́ òdodo lọ́kùnrin wọlé amúmínẹ́tì tàbí fólùgbàgbọ́ òdodo lóbìnrin. idha qadallahu wa rasuluhu amran an takuna lahumul khiyarah fi amrihim. lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti pàṣẹ tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà wọn á àṣẹ yìí tó báyìí ni o báyìí ni o báyìí ni o báyìí ni o àdàkùn aláwọ̀ mọ̀lẹ́kìyàrá kí wọ́n wá tún ní ẹ̀ṣà kan pé àwọn tún fẹ́ ṣe nǹkan ní ìyàtọ̀ sí tí òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ṣàlàyé fún wọn nínú òfin ọlọ́wọ́n ọba ẹni tó bá ṣe léyìí á sí ni ẹni tó yapa ọ̀yàpá sí ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ tún lára fún un. wa man ya'si Allaha wa rasulahu ẹnikẹ́ni tó bá ti yapa sí ọ̀rọ̀ ọlọ́run ọba o àtàlàyé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kí lọ́lọ́run ọba fìdú rẹ̀ ó ní faqad dalla dalalan mubina ó ti ṣìnà àlìjẹ́ náà ìṣìnà tó fojú hàn torí kí ló jíṣẹ́ náà sàn sọ́nà ó ní kullukum yadkhulu al-janna illa man aba gbogbo ilẹ̀ wà al-janna yìí mùsùlùmí àfẹnutọ́ba kọ̀ sẹ́yìn lè kọ̀ wa man yaba ya Rasulullah wọ́n wá abilé rè ta bá kọ̀ al-janna yìí lójúṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ kí lójúṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ wọ́n ní mọ̀nà àtọ́ni dọ́kadà lè jẹ́nà wọ́n mọ̀nà àsọ́ni fọ́kọ̀dé àbá ẹni tó bá bọ̀wọ̀ fún tí mo ní kí wọ́n ṣe tó ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan kan kí lọ́la wọn bá sọ nù kúrán wọ́n máa yá sùn lọ́ wọ́n rọ̀ sùn lọ́wọ́ fa inna lahu náàrú náàrú jà jahannama khalidan fiha ẹnikẹ́ni tó bá yapa sí tí ọlọ́run ọba fi rójìṣẹ́ lọ́tọ̀lá rọ̀ sọ́lá kò sí nǹkan yóò wà nínú iná lọ gbére tí ọba ti túbá tí ilé ṣe mùsùlùmí tí ọgbà ìṣègbàgbọ́ eléyìí ló fi jẹ́ wípé gbogbo ògbà èèyàn ọmọ abira rẹ̀ léèrè tó ń ṣe ojú ọ̀nà wo lọ tọ̀ pẹ̀lú rẹ̀. wọ́n lè amúre mi kàn àti àwọn aláṣẹ nínú yín àwọn olórí yín tó pé a wọ́n lọ́lẹ̀ ni láti mójútó ọ̀rọ̀ ẹ̀sìn. fa ìntẹ̀nà látún fi ṣe èyí tí fàǹfà bá wá ń ṣẹlẹ̀ láàrin yín lórí nǹkan kan o farudduhu ila Allah wa rasul ẹ dá padà sí bọ́lọ́hún ṣe pàṣẹ tó jíṣẹ́ lásìlàsílà ṣàlàyé rẹ̀ kìí ṣe ìfẹ́ nú àwọn aláṣẹ lórí yín lẹ́ẹ̀ má torí pé kí ni títẹ̀lé tí wọ́n ní ká tẹ̀lé àwọn aláṣẹ torí pé ta ló pàṣẹ rẹ̀ Allah subhanahu wa ta'ala torí láti fi kó òfin ọlọ́run ọba rónì láti fi ṣètò òfin ọlọ́run ọba ká ìdámọ́ ṣìnà in kuntum tu'minuna billah wal yawmil akhir tó bá jẹ́ pé ẹ gbàgbọ́ ẹgbà ọlọ́run ọba gbọ́ Allah subhanahu wa ta'ala àti ọjọ́ gbẹ̀yìn torí ẹnikẹ́ni tọ́ba yapa sí ti ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sàásìlà ń ṣe ṣàlàyé rẹ̀ níjọ́ gbẹ̀yìn ìjọ́ gbẹ̀yìn yìí yọ kan fún kọ́lọ́mọdé ọkàn fún wa. Naam. Dhalika khayrun wa ahsanu ta'wila eléyìí ni tọ́da àti ìtumọ̀ ìbọ̀wọ̀ fún olórí o tá a gbọ́dọ̀ tẹ̀lé tí tí olórí bá pàṣẹ tó bá yapa sí òfin ọlọ́run ọba bó ṣe fi rójìṣẹ́ náà àrọ̀ sọ̀lá kò sí títẹ̀lé kò sí bọ̀wọ̀ fún olórí lórí ilé náà. ولقول رسوله صلى الله عليه وآله وسلم من أطاعني فقد أطاع الله ومن أصاني فقد أصى الله ومن يطع الأمير فقد أطاعني ومن يعصي الأمير فقد أصاني àdìsí tí àwọn ìmáàmù méjèèjì gbà wọ́n. ó wá jẹ́rìí ọ̀rọ̀ ọlọ́run ọba yìí ó ṣàlàyé rẹ̀ kí ni àlàyé tó ṣe òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tó wà nínú bukhari tó jẹ́ pé rahmatullahi alayhi wa alayhi ọmọ akéwù rẹ̀ náà gba ẹ̀gbà wa rẹ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí bí pé bí àyà quran òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé man ata'ani ẹni tó bá tẹ̀lé àṣẹ mi tó bọ̀wọ̀ fún mi ìbọ̀wọ̀ fún ni wípé èèyàn pàṣẹ àtẹ̀lé ìṣàìbọ̀ ìtakòyàn òní pé àṣẹ tó pa àdánù ìmáfọkàndánù afẹsẹ̀ ọ afi ẹnu dánù tàbá fi ìwà dánù òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé man ata'ani faqad ata Allah ẹni tó bá tẹ̀lé àṣẹ mi ó tẹ̀lé ọlọ́run ọba ló tẹ̀lé mi ní tèmi yàtọ̀ sí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó fi rán mi ẹni tó bá ti tẹ̀lé àṣẹ mi o àṣẹ ọlọ́run ọba ló tẹ̀lé nítorí iṣẹ́ àṣẹ náà bá ṣe torí kò pọ́síbù kó jíṣẹ́ náà sàásánà mú ṣe kó ntí ọ yapa sí ọlọ́run ọba ọba adédára. náà òjíṣẹ́ náà wà sọ wọ́n mọ̀ náà ọ̀sọ́ ẹni tó bá yapa sí tí mo paláṣẹ fọkàdé asọ̀lọ́ ó ti ó ti ṣẹlọ́n ẹ̀ńtọ́ṣẹ̀ mi kí ni tuma ṣiṣẹ́ mu ó yapa sí ní tí mo mú wá ó yapa sí ní tí mo fi lọ́lẹ̀ fọkọ̀dé asọ́ọ̀rì wọ̀ ó ti yapa sí tọ́lọ̀ ó ti ṣẹlọ̀ wa man yuti al-amira ẹni tó tẹ̀lé olórí olórí tá a fi sípò látara wípé kí ẹ̀sìn ọmọ dàrú ó lè jẹ́ olórí ilé ayé gbà mí tí ò bá sí ń bẹ̀ ẹ̀sìn ó dàrú tá a bá ní ká dàrú pẹ̀lú rẹ̀ tí ó ṣẹlẹ̀ yóò da ẹ̀sìn rú yóò da fìtínà lẹ̀ fọkàndé ọ̀tọ̀ yìí ẹni tí ó bá bọ̀wọ̀ fún olórí ó bọ̀wọ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà wàá tún sọ pé wọ́n máa yẹ ọ̀sùn làáníràn ẹni tó bá tako lórí tí ò tẹ̀ láṣẹ olórí lópin ìgbà táṣẹ yẹn ọba ti yapa sí tọ́lọ́mọ ọba tó rọ́jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam faqad asani ẹni tí ó bá yapa sí àṣẹ olórí ó ti yapa sí àṣẹ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam naam òfin jẹ́ pé olórí tó wà ń pò ọ wà ń bẹ̀ ní ìbọ̀wọ̀ fún ìṣe dáadáa sí ìmọ̀ àtẹ̀lófin kìí ṣe àwọn tí wọ́n wà ń bẹ̀ là wò ta ló ń wò Allah subhanahu wa ta'ala àti ìránṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam ẹ̀sìn Islam kìí ṣẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn ètò ni olórí òun lè mọ yanjú ṣùgbọ́n ṣé kò tí ì máa kò pàṣẹ pé ká mọ́ sẹ́sì kò pàṣẹ tí ó takò tọ́lọ́wọ́n bá fi rújìṣẹ́ náà sílẹ̀ àlọ́ pé ká ṣe é tó bá ti sọyún àní tèlé ṣùgbọ́n tí ó ti sọyún á dẹ̀lẹ́kẹ̀ẹ́ ìbọ̀wọ̀ tá à ń bọ̀wọ̀ à ń bọ̀wọ̀ fún ọlọ́run ọba ní lára rẹ̀ kìí sòun gangan là ń là ń tọ́ba yìí pé à ń gbé bákan yóò fẹ́ dẹ̀ bọ̀ ṣùgbọ́n ẹ̀ à ń bọ̀wọ̀ fọlọ́run ọba lára rẹ̀ náà wa qawluhu sallallahu alayhi wa alihi wa sallam. àti ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó tún wá ṣàlàyé rẹ̀ kétékété tó sọ pé. ismaru wa atiru wa istumila alaykum abdun habashiyun ka'anna ra'sahu zabiba. tí ẹ tẹ́tí sí àṣẹ olórí o òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà pa wá láti bàbá ẹ tẹ́tí sí àṣẹ àwọn olórí wà àti ìrú ẹ̀dẹ̀ bọ̀wọ̀ fún wọn. wọ́n ní stu'mila aleikum abdul habashi. sáàmà ìjẹ́ olórí gangangan àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí jù ni àwọn tí ìran pé tí wọ́n dẹ̀ lẹ́sìn ìran tó pé jù tó lọ́wọ́ jù tó lọ́lá jù tí wọ́n bá lẹ́sìn pẹ̀lú rẹ̀ tí wọ́n tọ́ sọ lórí òní kúrẹ́ṣì lòjíṣẹ́ náà sọlá àṣọlá fi sọ pé tẹ́ ẹ bá dúró déédéé lórí ntọ́nà fi èmi òjíṣẹ́ náà Muhammad sọlá àlọ́sọ́lá ìjọ lórí kò lè kò gbọ́dọ̀ kú láàrin ṣùgbọ́n tí a bá ti yapa sí ntọ́nà wọn bá fi rójíṣẹ́ náà sọlá àlọ́sọ́lá ọlọ́run ọ̀ ìyà ìjẹun lórí yọ̀ yà yíyà ẹni rí mú. látara yí pé kí ni ẹjọ́ ẹ wá láti hàn dáadáa ẹ ń ṣe dáadáa ẹ ń ṣe déédéé ẹ ń ṣẹ̀tọ́ gbogbo nǹkan tí ọjẹ́ ntọ́jẹ́ ntí ọlọ́run ọba ọ̀fẹ́ lẹ lẹ́sà fún ntọ́lọ́run ọba ń fẹ́ ilẹ̀ ń ṣe ló nira fún àwọn ẹ̀dá kan gan kí wọ́n wá sọ pé kí wá jáde wá nígbà tí ẹ bá wà bẹ́ẹ̀ torí pé iwájú ni kí ni ọmọ adìyẹ ọmọ àtọ̀yà rẹ̀ lọ́dọ̀ yìí rárá àwọn ni wọ́n ni. ṣùgbọ́n tó bá ti di wípé ìdí sọ èèyàn tó jẹ́ pé ọmọlúàbí èèyàn yìí máa ń fún yàn níjọ ọmọlúàbí tó bá ti bọ́ lọ́wọ́ yín òun náà lẹ̀ ọlọ́run ọba mọ́ ìmọ̀ àlà ọlọ́run ọba ìmọ̀ wọ̀ ìfún ìmọ̀ọ́ṣe déédéé justice and fair play tó bá ti di pé ẹ màmá ẹ yapa sí tọ ọlọ́run ọ̀bọ yà ń ya asùnjásojú now òjíṣẹ́ mẹ́fà sọ́nà wa sọ pé ó ń bọ̀ wá ṣẹlẹ̀ o ẹ dẹ̀ bọ̀wọ̀ fún wọn. wọ́n yìí ní sítí mìíràn alaykum abdul habashi. Iba jẹ́ pé ẹrú lọ́wọ́ á jẹ́ olórí lẹ́yìn lórí kìí ṣe kùrẹ́ṣì kìí tiẹ̀ ṣe lárúbáwá tí kò gbọ́dọ̀ jẹ́ habasha ló ti wá wọn láti ethiopia kì tún wá ṣe yẹn ká zebiba tó sori kónkóló torí ní. àgbóyè lárúbáwá ó ní wípé orí kẹ̀ǹkẹ̀ ọgbọ́n kẹ̀ǹkẹ̀ ni nítorí rẹ bá ti tó bá ṣe kẹ̀ǹkẹ̀ ọgbọ́n yóò lọ́gbọ́n lórí yóò dẹ̀ nírò orí ọmọ àrò oríṣiríṣi ẹgbẹ́ ẹgbẹ́ ah ẹ̀yin orí ni pé dọ́bù dẹ̀ kà ẹni tó yẹ pé kónkóró ni kò jù tíntín lọ ìṣesí ẹni tí kúté nǹkan kan ò sí ń bẹ̀rù náà ni wọ́n máa wù wá òṣìṣẹ́ náà sàlà sílám nínú bàlágà rẹ̀ lélẹ́yìí láti tí àwọn èèyàn gbọ́ yé láti fi sọ̀rọ̀ fún wa ìbá àmọ́ gbọ́n kò gbọ́n ohun ni ọlọ́run wá fi so lórí. ó yọ ńlẹ̀ kò fi ọ́ sí وكذلك جعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا ọwọ́ àfi sọ̀rọ̀ pé rárá ànígbà fún ibi táwa wà ọwọ́ à ń bẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run ò gbé ọ fi don shi na za su lamishin sarki wa in ra'aita annaka anta isu baa délẹ̀ kò rí pé ah, ah, ọ̀rọ̀ yìí èmi gbọ́ yé ọ̀rọ̀ ọpọlọ mọ ọlọ́pọlọ jẹ léyìí lọ ọrọ mi yẹn jíjí lé lọ láṣẹ pa láṣẹ kò òfin ọba ọ̀rọ̀ náà sàtúnà pọ̀ lórí rẹ̀. torí wípé yìí máa ṣẹlẹ̀ tí máa tètè dá àwùjọ ọrú ni ọlọ́run ó gbéṣe rẹ̀ dé ẹni tí èé ṣara rẹ̀ yọ bọ̀ sípò lórí. àwọn tí wọ́n wá lọ́jọ́ kínní wọn á pé a níbo láíláí wọ́n kọ́ wọ́n lò wò àtọ̀rọ̀ jíṣẹ́ mẹ́fà àtúntò àwọn sọ pé máa tẹ́tí sí hmm. àṣẹ o wọ́tútẹ́ máa dẹ̀ bọ̀wọ̀ fún lè àníyàn fún ẹni tí ó hmm. bá wà nípò olórí. wà á dórí bá zaharuka wà á hókìdá máàlùkà ìbáṣe jẹ́ wípé wọ́n gbógun tì ọ́ wọ́n kó ọ̀rọ̀ rẹ látòrí eléyìí fọ́sùmẹ̀ wà á tẹ̀ tẹ́tí sáfẹ́ olórí bọ̀wọ̀ fún wọn gbogbo ohun tí ó kọ sí rẹ má yàgbà sí tó lórí. wàkọ́lù sallallahu alayhi wa sallam man kariha min amirihi shay'an falyasbu alayhi. àtọ̀rọ̀ yíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó sọ yìí pé man kariha min amirihi shay'an ẹni tó bá rí nǹkan kan lára olórí tàbí ń tàbí ń ó wá kórìíra rẹ̀ á kíní yìí ò rí báyìí fọlí yẹ sọ̀rọ̀ àárẹ̀ kó mú sùúrù. fàyínàhù láyìísá àhàdùn mínà nàásì kọ́rajà mínà sùlítánì ṣíbúrán fàmátà àlẹ́yìn fàmátà àlẹ́yìn ilà mátà mẹ́tẹ̀tẹ̀ jahiliya. subhanallah torí wípé fa innahu dájúdájú innahu láyìísá àhàdùn kò ní sí ẹnìkan mìíràn náà nínú ẹ̀dá ènìyàn. kọ́lọ̀jọ́ ní sultani shikuran tó wá tako olórí bó ṣe léwu kó kéré ma àgbà ò àṣẹ ò tó ti di wípé ọ̀hún ṣílẹ̀kùn yẹn lẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sílẹ̀kùn yẹn wọ́n jà ní ngbọ̀n bá ṣe tiẹ̀ tó mú jẹ àwọn ẹlòmíín náà mú ń ṣe tó jù yín lọ tó bá ti di pé wọ́n òfin ò ní múlẹ̀ mọ́ tófin ọba ti múlẹ̀ mọ́ olúkálukú ṣe ń tó wù tolúkálukú bá ti ń ṣe ń tó wù tí ò ti sófin mọ́ pé ẹ àwọn náà ò ṣe lé àwọn náà ò ṣe ngbà àwọn náà ò ṣe lé àwọn náà ò ṣe subhanallah yóò di mùsíbà òfin kankan wà ní múlẹ̀ mọ́ yóò wá di pé olúkálukú ń ṣe bó bá ṣe wù kò ní sófin mọ́ ìgbésí ayé ẹranko gan yóò dáa ju ìgbésí ayé wọn lọ ṣé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe ní àwọn ibi tí wọ́n yanjú ṣe ni àwọn èèyàn gbà lá ṣùgbọ́n torí pé wọ́n tẹ̀lé kọ́ ìdá yìí wọ́n ń rí gbèsè ayé rọ̀rùn gbé òfin múlẹ̀ tófin ọ̀bá ti múlẹ̀ mọ́ nínú àwùjọ ah, ayé wọn ti dàrú kọlọmọdé ayé wa rú náà. fahali sunna. bọ̀mátà ẹni tó bá wá tó di wípé ó jáde nínú ìbọ̀wọ̀ fún olórí báyìí tó di wípé bó ṣe wù ní wọ́n ṣe bọ̀mátà rẹ̀ ọwọ́ akú lérí má tàmáì tètè jàhìlìyà.

kálí bá tún ojú ń ṣe. Now, now seven thirty. Ah, yes. Uh, next day is seven inshallah. Àkólórí. Aburú kan ò ṣẹlẹ̀ rí tí ò ju dáadáa tí ẹ rò pé ẹ fẹ́ tún ṣe wọn láti pilẹ̀ títí dìsìn tó bá ti di pé ẹ̀já dàrú ẹ̀já yóò máa dàrú sí náà ni kò ní yẹjú tó ètí ń bẹ lẹ́yìn òjíṣẹ́ náà lọ́wọ́ àmì sọ pé máàm ilà wọlẹ́dì ìbáàdà òṣìṣẹ́ ọ̀mìn hátà tó lákòrò bọ́kù ọdún kan ò ní dé èyí tí ó tẹ̀lé yóò burú jẹ́ èyí ti kọjá lọ bí ó ṣe máa ṣe jẹ́nu títí tí tẹ́ẹ̀fì lè pàdé ọlọ́run ọba ẹ máa fọdún yẹn dún ni àdúrà táwọn máa ṣe ń gbogbo ògbà ni wípé ìwọ wa nínú gbogbo ògbà kọ́lọ́hún ó jẹ́ á lè pé látara pípé yìí ní tiwa ó fi yanjú ń bẹ̀ torí wípé kí ni bọ́lọ́hún ọba ṣe ní àṣìláṣe à ń tẹ̀lé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam. bọ́lá ọba bá ní àṣẹ tàǹṣe ní tiwa òfin ní dàrú ń bẹ̀ ìwọ wa káṣe àjẹ́ àdàrú àìsàn Islam ṣe jàgídíjàgí ìwọ níwọ̀n túnwọ̀sì ọ̀hà lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá sọ gbogbo gbà olórí kò ní jẹ́ lẹ́sìn kí ni position tá a ṣe lórí irú situation báyìí inshallah bó ni wọ́n ṣe fẹ́ ká ṣe ṣé ìsìláàmù ọkùnrin rókù olórí rẹ̀ ni láà má faratna fil kitabi min shay bí gbogbo kọ́ndíṣàn bá ṣe rí ó ní bá ṣe ṣe títí wa ó fi yanjú ń bẹ̀ títí wa ò fi ní dàrú ń bẹ̀ kọ́lọ́wọ́n ọba àgbóyé ẹ̀sìn rẹ̀ tí ó fi jẹ́ pé á ẹsẹ̀ wo múlẹ̀ dáadáa lójú ọ̀nà tó náà wọn bá fún lójì ṣẹ́nà sílàsílà kó lọ́n mọ́sá àti tàwa lọ rẹ̀. àìgbọ́yé tí ó wà fàjà gidija gan kó lọ́n wọn bá kọ́yà wáyà. àwọn tí wọ́n ń pera wọn lórí lórí tọ́lọ́hún ibi tọ́lọ́hún ò gbé wọn sí tí wọ́n ń tira wọn bọ̀bẹ̀ látara ìdá oríṣiríṣi ẹgbẹ́ lẹ̀ ẹlẹ́gbẹ́dé ibi tó kú sínú tolórí wa pọ̀ pẹ́rẹ́pẹ́rẹ́ tọ́jẹ́ yìí pé olúkálukú wá ń ṣe tiẹ̀ ẹni tó bá ṣe tiẹ̀ lọ́tọ̀ yóò ṣe tiẹ̀ lọ́tọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiam kọ́lọ́ngọba kó yàwáyà ìgbésẹ̀ tí ó jẹ́ ìbálẹ́jọ́ burúkú fún wa ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alkiam yìí pé gbogbo ẹ̀ ó ní àlàyé ó ní ètò bó o la ṣiṣẹ́ tí ó fi jọ ti àwọn ẹni àkọ́kọ́ tí bọ́lọ́wọ́n bá ṣe yọ́nú sí wọn tọ́lọ́wọ́n ó fi yọ́nú sáwa náà kọ́lọ́wọ́n bá kọ́mọ́sá yọ́nú sí wa láyé ń àti gbangba ẹjọ́ gbẹ̀ndẹ̀ kíámù kọ́ba paná adébọ̀rẹ́ kọ́ba rẹ̀ dídí àṣetánilẹ̀ kọ́ba gbé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ẹni tí ọ̀gá tí islam fi gà kọ́ lọ́wọ́ bá kọ́mọ́sá àgbéga kò sí alọ́kàn nínú wọn gbogbo àwọn tó yẹ pé látara gíga wọn yọpa ẹ̀sìn islam lára tàbá mùsùlùmí kọ́ bá kọ́ bá rẹ̀ wọ́n lẹ̀ kọ́mọ́ ṣe nínú wọn subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام